ọba iroloko ọba iroloko yamasekun ayírawọjẹ àkànjú òpómọjàlẹ kan ọkàn ọlọlọ yàtọ̀ bí bòdòrìṣà ọgbà sọrùn alalagba ọjẹ ọgbà sọrùn alalagba ọjẹ. ọba ìrólókò ọba ìrólókò ìyàmàṣẹ̀kùn ira ọ̀jẹ̀. Àjọjú òkò mọ́jọ lẹ́tọ̀, ọ̀kan ọ̀wọ̀ ìyá tó bí ìfòyó nìkan. Ọba sọ̀rùn àwọn alága ọ̀jẹ̀. Ọba sọ̀rùn àwọn alága ọ̀jẹ̀. Ọba ìrólókò. Ọba ìrólókò ìyá máa ṣe kí wọ́n àyíra ọ̀jẹ̀. Ògo òkun mọ́jọ lẹ́tọ̀, ọ̀kan ọlọ́lọ́ ìyá tó òrìṣà. Ọba sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀ ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. ọba ìlólókò ọba ìlólókò ìyá máa ti kún àìrá ọ̀jẹ̀ òkú tó òkú máa dọ̀lẹ́ kan ọ̀kan ọ̀lọ́lọ́ yàtọ̀ bí ìforí òrìṣà ọba sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. Ọba sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. Ọba ìrólókò ọgbà ìrólókò ìyá máa sekun ayírawọ̀ jẹ àfọ̀nṣá ọ̀fọ̀mọjà lẹ́kùn ọkàn ọlọ́lọ́yà tó bí forí òrìṣà ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀ ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. ọba ìrólókò ọba ìrólókò ìyá máa sekun ayírawọ̀ jẹ àfọ̀nṣá ọ̀fọ̀mọjà ọ̀kan ọlọ́lọ́yà tó bí kórí òrìṣà ọba sọ̀rùn alálàgbà ọ̀tẹ̀ ọba sọ̀rùn alálàgbà ọ̀tẹ̀. orí ẹni kìíní ṣaká ẹni orí ẹni kìíní ṣaká yan orí olóore orí jẹun. Aṣàkà ìkí ìyàwó tó lòkó. Aṣàkà ìkí ẹ̀gbọ́n mi bẹ̀. Ìtanu mo gbórí o. Orí ẹni kì í ṣàkà ẹni. Orí ẹni kì í ṣàkà ẹni. Orí olóore oríṣẹ́ o. Aṣàkà ìkí ìyàwó tó lòkó. Sasa kaingie bombe ìtànà ọgbọ́n yòó. Wọ̀lí ẹni kìíní ṣaká ẹni, orí ẹni kìíní ṣaká yan. Orí olóore orí jẹun, àṣàkà ìkíyàwó tó lòkó. Àṣàkà ìkí ẹgbọ́n mi bẹ̀rẹ̀ ìtanu mo gbórí o. orí ẹni di ní sàkáàrí ni orí ẹni di ní sàkáàrí yan. orí olóore orí tẹ o àṣàkà ìdíyà òtòlókò àṣàkà ìdíyẹ bọ́ọ̀mù bẹ̀rẹ̀. Ìtanu mo gbórí o. Orí ẹni kì í ní ṣàkáàrí ni orí ẹni kì í ṣaká yan orí olóore orí jẹun àṣàkà ìkí àwọn tó lòkó àṣàkà ìkí ẹ̀gbọ́n mi bẹ ìtanu mo gbórí o. orí ẹni kì í ṣaká ẹni orí ẹni kì í ṣaká yan orí olóore orí tẹ̀ o àṣàkà ìkìyà òtó lòkó àṣàkà ìkí ẹ̀gbọ́n mi bẹ̀ ìtànà ọ̀bọ̀yọ̀. yẹmọja bèrèrè pé sí bàbá ni àgbèrè ògbó sínú òótọ́ yìí òrìṣà gíhan bá ní odò yìí. Yèmọ̀já gbèrèrè pèsè bàbá mi àgbèrè. Ìgbọ́n sínú odò yìí. Òrìṣà gíhan bá ní odò yìí. Yèmọ̀já gbèrèrè pèsè bàbá mi àgbèrè. Tògbó sínú odò yìí oríṣà gbìyàn bá ní òótọ́ yìí yèmọ̀jà gbèrèrèpè sí bàbá mi àgbèrè tó bọ́ sínú odò yìí oríṣà gbìyàn bá ní odò yìí. yèmọ̀jà gbèrèrèpè sí bàbá mi àgbèrè tó bọ́ sínú odò yìí oríṣà gbìyàn bá ní odò yìí. Yèmọ̀jà gbèrèrèkè sí bàbá mi àgbèrè tó bọ́ sínú odò yìí. Oríṣà gbìyàn bá ní odò yìí. pẹ̀lẹ́ ń bọ̀ yíyẹ wa ní ìrèwó pẹ̀lẹ́ ń bọ̀ yíyẹ wa ní ìrèwó òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ò bọ̀ iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ò bọ̀ iye wà ní ìrèwò. òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ò bọ̀ iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ò bọ̀ iye wà ní ìrèwò òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. wẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. wẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. wẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. wẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. wọ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. wọ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. wọ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. wọ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. wẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. wẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. ọmọlúù. igbónagbónazòwe ọmọlú igbónagbónazòwe é como o vó do maceto é como o vó do Nadir Johnny Leonanã Johnny Leonanã que maior e Nanã que maior que um alode Pelé, Pelé, me pá um lojo, um alê. Mere mere ẹnu ilé ìsìn. Mere mere ẹnu ilé ìsìn. Yẹ̀wù síbi mere mere bò sùn láyé. Ẹ̀wù síbi mere mere bò sùn láyé. Ògbàlà tó zù é obì ọ̀sùn. Ògbàlà tó zù é obì ọ̀sùn. Ìyá lọ ni otu akọgba bịa ụkọ kaka betọ otu rue obi ọtụ bara lesọ ha alesọ ha bara otu rue obi ọtụ ọmọlú ifọnabọna dúró ọmọlú ifọnabọna dúró ẹkọmọbọdún máa ṣètò. é como o Goduna diz. Doni Leonanã, Doni Leonanã que é maró, Nanã que é maró meu alude, Pelé, Pelé me dá um logo, fumane, Lele, lele, é no ileitim, Lele, lele, láyé ẹ̀hún sí mi mèremère ó sùn láyé ọba aládùúgbò wéé ọbí ọ̀sùn ọba aládùúgbò wéé ọbí ọ̀sùn ní àrùn yìí ó tún akọ̀gbá bí àrùn kọ́ kàkà bẹ̀ tọ́ ohun tó ju wéé ọbí ọ̀sùn bàrà lẹ́sọ̀ hàn lẹ́sọ̀ hàn bàrà tó ju wéé ọbí ọ̀sùn. bàbá ẹ sáré wá ẹ wá gbà wá òun wá sáré wá ajé àgùntàn àsáré wá ẹ wá gbà wá òun ìgbà òrìṣà yìí àgbà òbí hàn. bàbá ẹ sáré wá ẹ wá gbà wá òun sáré wá ajé àgùntàn àsáré wá ẹ wá gbà wá òun ìbá òrìṣà ìyá bá òyìn. bàbá ẹ̀ sáré wá ewa gbà wá òwúwa sáré wá ajé àgùntàn àsáré wá ewa gbà wá wò ìgbà òrìṣà ìyá gbà ògìyàn. bàbá ẹ̀ sáré wá ewa gbà wá òwúwa sáré wá ajé àgùntàn àsáré wá ewa gbà wá wò ìbá òrìṣà ìyá bá ògìyàn. bàbá ẹ̀ sáré wá ewa gbà wá òwúwa sáré wá ajé àgùntàn àsáré wá ewa gbà wá o ìgbà òrìṣà ìyá gbà ògìyàn. bàbá ẹ̀ sáré wá ewa gbà wá òwúwa sáré wá ajé àgùntàn àsáré wá ewa gbà wá o ìbá òrìṣà ìyá bá òbíà. Oòrùn mi wà ájà lọ. Ìfá ọlọ́kùn asọ̀rọ̀ dayọ̀. Ẹlẹ́rìí fi ìlú pìtìbìtì ń pa ojú ikú dá. Oòrùn mi là ájà lọ. Oòrùn mi là ájà lọ ìfà ọlọ́kùn asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí pi òkìtìbìrì tí ń pa ọjọ́ ikú ta oorun mi láàdì rẹ lọ́nìí. oorun mi láàdà lọ. ìfà ọlọ́kùn asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí kiri òkìtìbìrìtì òpa ojú ikú dá ooo nígbà àdìrẹ náà ni. ẹ̀ẹ́rín ọ̀yà ẹ̀rín ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀ẹ́rín ọ̀yà ẹ̀rín ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá Iba ìbà ìtẹ́láyé ìbà ìsálọ́run òjúbà ẹ̀gùn àyèṣùgbà ọ̀rọ̀ ẹ̀ẹ́rì ọ̀yà ẹ̀ẹ́rì ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀ẹ́rì ọ̀yà ẹ̀ẹ́rì ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ìbà àti ọjọ́ àti wọ́ọ̀rùn ìbà òkòrìta mẹ́ta ìpàdé ọ̀run Iba ọ̀sán gángan gbàmàkín ẹ̀ẹ́rì ọ̀yà ẹ̀ẹ́rì ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlẹ́ o. ẹ̀ẹ́rì ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlẹ́ o. Ibà kutukutu ọgbà ìgbó. Ibà òkùnkùn dóru oríṣà làwọn ṣẹrẹ mágbò. Ibà irúmọ̀lẹ̀ òdìkòtú. Àti ìbá ìmọ̀lẹ̀ òdìkòsí. Ẹ̀ẹ́rì ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ lẹ́wọ̀n. ẹ̀rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ lẹ́wọ̀n. ìbá ọ̀tà lè ní ìwò irúmọ̀lẹ̀. tó gàtàrí ọ̀nà òru gbọ̀ngàn. ìbá olúgbò inú ìgbò. ìbá olúbọ̀hún ilé ọ̀dàn. ẹ̀rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ipa ọ̀gẹ̀rẹ̀ àfọkọ̀yẹ̀rí. ipa àtẹtẹrẹ káyé alópò ìkà. ipa yámi òṣòro gàpà ní màhágún. ẹ̀rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o ẹ̀ẹ́rì wọ̀nyà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀ẹ́rì wọ̀nyà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ògùn dálẹ̀ kan ẹ̀rí abẹ́rẹ́ ògùn dálẹ̀ kan ẹ̀rí abẹ́rẹ́ ògùn tó wà dùn ẹ̀rí abẹ́rẹ́ oògùn tó wà gbòòrò ẹ̀mí àbẹ̀rẹ̀. oògùn dálẹ̀ kọ́ ẹ̀mí àbẹ̀rẹ̀. oògùn dálẹ̀ kọ́ ẹ̀mí àbẹ̀rẹ̀. oògùn tó wà gbòòrò ẹ̀mí àbẹ̀rẹ̀. oògùn tó wà gbòòrò ẹ̀mí àbẹ̀rẹ̀. oògùn ẹni abẹ́rẹ́ ogun dálẹ̀ kan ẹni abẹ́rẹ́ ogun tó wà dó ẹni abẹ́rẹ́ ogun tó wà dó ẹni abẹ́rẹ́. ogun dálẹ̀ kan ẹni abẹ́rẹ́ ogun dálẹ̀ kan ẹni abẹ lọ ó kọ àgbo ẹ̀yìn abẹ lọ. ògùn dalẹ̀ kan ẹ̀yìn abẹ́rẹ́ ògùn dalẹ̀ kan ẹ̀yìn abẹ́rẹ́ ògùn tó wà dé ẹ̀yìn abẹ́rẹ́ ògùn tó wà dé ẹ̀yìn abẹ́rẹ́. ògùn dalẹ̀ kan. Eni aukera, odu daleko. Eni aukera, odu bawatu. Eni aukera, odu bawatu. Eni aukera. É maodo, é maodo, lago, lago, meu kọ́ dùndùn á sọ̀rọ̀ balẹ̀. ẹ máa odò ẹ máa odò láàgùn láàgùn létí kọ́ dùndùn á sọ̀rọ̀ balẹ̀. ẹ máa odò ẹ máa odò láàgùn láàgùn méje ọ dùndùn á sọ̀rọ̀ Hey! Ẹ máa odò, ẹ máa odò, láàgùn láàgùn létí. Ọ̀dùnnú wá sọ̀rọ̀ balẹ̀. Hey! Ẹ máa odò, ẹ máa odò, láàgùn láàgùn méje. Ọ̀dùnnú wá sọ̀rọ̀ balẹ̀. Hey! Ẹ máa odò ẹ máa odò láàgbò láàgbò létè ọ̀dùnnú wá sọ̀rọ̀ balẹ̀ hey. mèrè mèrè ọ̀sán ìrẹ́wẹ́dú mèrè mèrè ọ̀sán ìrẹ́wẹ́dú mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ́ náà mere mere wewe ajimbana ẹjí mere mere ọsàn wálé. mere mere ọsàn ìwé ẹjí. mere mere ọsàn ìwé ẹjí. mere mere wewe ajimbana. mere mere wewe ajimbana. ẹjí mere mere ọsàn wálé. mere mere ọ̀sán ìwé rẹ́jú mèrè mèrè ọ̀sán ìwé rẹ́jú mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ́ náà mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ́ náà ẹ̀gbìn mèrè mèrè ọ̀sán wálé mèrè mèrè ọ̀sán ìwé rẹ́jú mèrè mèrè ọ̀sán ìwé rẹ́jú bèrè mere wẹ́wẹ́ tí ń bà náà bèrè bèrè wẹ́wẹ́ tí ń bà náà ní mere bèrè ọ̀sán ìwálé. mèrè mèrè ọ̀sán ìrẹ́wẹ́jú mèrè mèrè tí ń bẹ náà mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ náà ẹ̀jín mèrè mèrè ọ̀sán wálé. mèrè mèrè ọ̀sán ìwé ẹ̀jín. mèrè mèrè ọ̀sán ìwé ẹ̀jín. mèrè mèrè wẹ́wẹ́ kí n mèrè mèrè. pàṣọ torí Ṣàngó dìde Àjàyí ságbó ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò òkú lọ́dẹ. pàṣọ torí Ṣàngó dìde ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó pàṣọ torí Ṣàngó dìde Àjàyí ságbó ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò lọ́dẹ pàṣọ torí Ṣàngó dìde ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó. Ọdẹ àró lè wò òkú ọ̀dẹ. Pàtó torí Ṣàngó dìde Àjàyí pàgbò. Ọdẹ àró lè wò àró lè wò ní Ṣàngó lówó. Ọdẹ àró lè wò òkú ọ̀dẹ. Pàtó torí Ṣàngó dìde. Ọdẹ àró lè wò àró lówó ọ̀tẹ̀ ló lè wò fún ọ̀tẹ̀. pàṣọ torí Ṣàngó dìde Àjàyí ságbó ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò òkú torí Ṣàngó dìde ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ ló lè wò òkú lọ́dẹ. ilẹ̀ mo pẹ́ o ilẹ̀ mo pẹ́ o ẹ̀gúngún o. ilẹ̀ mo pẹ́ o. ògùn mario. ilẹ̀ mo pẹ́ o. ẹ̀gúngún o. ẹ̀gúngún ayé kìí ṣẹ̀gbọ́rún mojúbà rẹ gungun mario. ilẹ̀ mo fẹ́ o. gungun mario. ilẹ̀ mo fẹ́ o. ẹ̀gungun o. àkìdé wa o àkì ẹ̀gungun wọ́n ń gbogbo ara síwájú àwo wọ́n ń gbogbo ara lé àṣìwájú mi. ilẹ̀ mo fẹ́ o. gungun mario. ilẹ̀ mo fẹ́ o. ẹ̀gungun o. mo fẹ́ gbogbo ẹ̀yin sí fún mi àgbo àti yíran lọ́wọ́ àgọ́ kí ìhùnbọ̀ ẹ̀kú ọmọ rẹ̀. ilẹ̀ mo fẹ́ o. ògbó mario. ilẹ̀ mo fẹ́ o. ẹ̀gúngún o. tí o máa ta ẹ̀tíwèrè bàbá wa ọmọ rẹ̀ ní àwọn fẹ́ o. ilẹ̀ mo fẹ́ o. ògbó mario. ilẹ̀ mo fẹ́ o. ẹ̀gúngún o. kí o sáré wà jẹ́ wà o kí o gbọ́ ìwéré wà. ilẹ̀ mo fẹ́ o. Ògo Mari o. Ilẹ̀ mo fẹ́ o. Ẹ̀gúngún o. Má jẹ́ àrí ikú èwe, má jẹ́ àríjà èṣú, má jẹ́ àríjà ògún, má jẹ́ àríjà ọ̀mí, má jẹ́ àríjà ṣàpọ̀nà. Ilẹ̀ mo fẹ́ o. Ògo Mari o. Ilẹ̀ mo fẹ́ o. Ẹ̀gúngún o. Mo tún gbàgbàgbà ìdùnnú. Ilẹ̀ mo fẹ́ o. Ẹ̀gúngún o. Ia ia querer Iaquerebo, Iaquerebo, Iamiú, Iaquerebo. Gbogbo ẹlẹ́yẹ é mo mulher, ia querer Iaquerebo. Gbogbo ia mo bá ti gbámúlẹ̀, Iaquerebo. Iaquerebo, ia Iaquerebo. Iaquerebo, ia querer wala yemo batisangu yakiricho wala Ia querer, yakiricho yakirebo yamiu yakirebo yakirebo yamiu yakirebo gbogbo ẹlẹyẹ mo bá ti gbámú rẹ yakirebo gbogbo ẹlẹyẹ mo bá ti gbámú rẹ yakirebo. Iaquerebo, Ianinho, Iaquerebo. Iaquerebo, Ianinho, Iaquerebo. boa ela é parte pa mulher, Iaquerebo. boa ela é parte pa mulher, Iaquerebo. Iaquerebo, Ianinho, querer boi Ianinho. kíákiri mo òbó ẹlẹ́yẹ mo bá ti bá múlẹ̀ kíákiri mo òbó ẹlẹ́yẹ mo bá ti bá múlẹ̀ kíákiri mo kíákiri bóyá mi ò kíákiri kíákiri bóyá mi ò kíákiri òbó ẹlẹ́yẹ mo bá ti bá múlẹ̀ kíákiri mo ẹlẹ́yẹ mo bá ti fáàmù rẹ̀ rí àṣìṣe òní. pẹ̀lẹ́ ń bọ̀ yé wa ní ìrèwó pẹ̀lẹ́ ń bọ̀ yé wa ní ìrèwó oríṣà yín à ń bọ̀ yé wa iye wa ní ìrèwó pẹ̀lẹ́ ń bọ̀ yé wa ní ìrèwó pẹ̀lẹ́ ò bọ̀ iye wà ní ìlú o òrìṣà yín àrùn bọ̀ iye wà iye wà ní ìlú o. pẹ̀lẹ́ ò bọ̀ iye wà ní ìlú o pẹ̀lẹ́ ò bọ̀ iye wà ní ìlú o òrìṣà yín àrùn bọ̀ iye wà iye wà ní ìlú o. pẹ̀lẹ́ ò bọ̀ iye wà ní ìlú o pẹ̀lẹ́ ń bọ̀ rí ewa yìí o òrìṣà yìí a ò bọ̀ yé wa rí ewa yìí o. pẹ̀lẹ́ ń bọ̀ rí ewa yìí o pẹ̀lẹ́ ń bọ̀ rí ewa yìí o òrìṣà yìí a ò bọ̀ yé wa iye wa ní ire wo. pẹ̀lẹ́ ń bọ̀ iye wa ní ire wo pẹ̀lẹ́ ń bọ̀ iye wa ní ìrè o òrìṣà yìí a ń bọ̀ iye wa iye wa ní ìrè o. pẹ̀lẹ́ ń bọ̀ iye wa ní ìrè o pẹ̀lẹ́ ń bọ̀ iye wa ní ìrè o òrìṣà yìí a ń bọ̀ iye wa iye wa ní ìrè o. pẹ̀lẹ́ ń bọ̀ iye wa ní ìrè o. É Ekodo. É Ekodo. É Ekodo. É Kudu É kudu é é, dura dura niko bebe. Mauá tijão. Salubana. saluba, saluba. É codo. É codo. É codo. É codo. É codo. É codo. Codo, codo, codo é dura, dura, nico, bebê. Mauauá Tijoão. Salúbana, Salúbana, Saluca. É Codô. É Codofô. É Codô. É Codofô. É Codô. É Codofô. Codô, Codô, Codô é dura, dura, nico, bebé. Mauauá Tijoão. Salúbana, Salúbana, Saluca. Oxumaré é seu adeus, àwàgbé ló sì ń gbà pé wà ẹkùn òjò wà. ṣáájú ẹ òjò tó ṣáájú ẹ òjò tó sá wà. ọ̀ṣunmáre ẹ ṣe wà dé wòjò àwàgbé ló sì ń gbà pé wà ẹkùn òjò wà. ṣáájú ẹ òjò tó ṣáájú ẹ òjò tó sá wà. ọ̀ṣunmáre wà dé wòjò. àwàgbé ló fi ń gbà pé wà ẹkùn òjò é o ẹ òjò tó o ẹ òjò tó sá wà. ẹ̀wùn yìí tẹnu máa mi ò tẹnu máa máa yá ìyá ibẹ̀ jíjí lógún yàgbá omi koríko jò. aya gba ma pakuta ma lájẹsà ìyá mi yeye wò ṣògo. ẹ̀wù sí tẹnu máa mi ò tẹnu máa má yá ìyá ilẹ̀ títí lóko yàgbá omi ró ìdájí koríko jò. aya gba ma pakuta ma lájẹsà. minha e Ipondá. É um gita no mamiú, pé no mamaiá. a inveja de louco e abauniru, de coricojú. Ai, apama pacuta malaguexá. Iame e pará É um gita no mamiú, pé no mamaiá. Yai, mestre de louco e Ibradi Coricojo. Ai, Apama, Pacuta, Malaguexá, Yami, eu carei. É um gita no mamiú, é no mamaiá. Yai, mestre de louco Yatauriru, Ibradi Coricojo. àwa náà wùré ẹlẹ́dàá wa àwa náà wùré ẹlẹ́dàá wa mú adúpẹ́ wùré àti ọdúnmọ́dún mú adúpẹ́ wùré àti gbogbo àwa náà wùré ẹlẹ́dàá wa àwa náà wùré àwa máa wé ẹlẹ́dàá wa mú adúpẹ́ òwe àti ọdún ọdún mú adúpẹ́ òwe àti ọṣún ọṣún mú adúpẹ́ òwe ipa gbogbo àwa náà wé ẹlẹ́dàá wa. àwa náà wé ẹlẹ́dàá wa àwa mú adúpẹ́ òré àti ọdúnmọ́dún mú adúpẹ́ òré àti ọṣùmọ́ṣù mú adúpẹ́ òré ìgbà gbogbo àwa náà òré ẹlẹ́dàá wa. àwa ure òré ẹlẹ́dàá wa àwa náà òré ẹlẹ́dàá wa mú adúpẹ́ Muwadupa ure àti ọ̀ṣunọ̀ṣun. Muwadupa ure ipa gbogbo o. Àwa náà ure ẹlẹ́dàá wa. Àwa náà ure ẹlẹ́dàá wa. Àwa náà ure ẹlẹ́dàá wa mwadụpa were ịba gbogbo awa na were eledawa awa na were eledawa awa na were eledawa mwadụpa were àti ọdụmọdụ mwadụpa were àti ọsụọsụ mwadụpa were ịba gbogbo àwa làwòrè ẹlẹ́dàá wa. ìjọ yín Olúwa yé ìjọ yín ìjọ yín Olúwa yé ìjọ yín má jẹ́ kó bàjẹ́ máa jẹ́ kọ́ wàró máa jẹ́ kọ́ bàjẹ́ wo yé ìjọ yín yé ìjọ yín. ìjọ yín olúwa yé ìjọ yín ìjọ yín olúwa yé ìjọ yín máa jẹ́ kọ́ bàjẹ́ máa jẹ́kọ̀ wàró máa jẹ́kọ̀ bàbẹ́ òye ìjọ yín ìjọ yín. ìjọ yín Olúwa yé ìjọ yín ìjọ yín Olúwa yé ìjọ yín máa jẹ́kọ̀ bàjẹ́ máa jẹ́ kó wàró máa jẹ́ kó bàjẹ́ wo yé ìjọ yín yé ìjọ yín. ìjọ yín lóòrùwà yé ìjọ yín ìjọ yín lóòrùwà yé ìjọ yín máa jẹ́ kó bàjẹ́ máa tẹkọ̀ wá ló máa tẹkọ̀ bàbẹ́ òye ìjọyìn lé ìjọyìn. àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi gbogbo ọ̀hún mo ti wí ní kí irùmọ̀lẹ̀ ọgbà wù àṣẹ òrìṣà lẹ́nu mi. àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi gbogbo ọ̀hún ojú wí ìdí ìrọ̀lẹ́ ọba o àṣẹ òrìṣà lẹ́nu mi. àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi gbogbo ọ̀hún mo ti wí ní kí ìrọ̀lẹ́ ọba o àṣẹ òrìṣà lẹ́nu mi. àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi gbogbo ọ̀hún orí orí kìkì lòmọ̀lẹ́ ọba o àṣẹ òrìṣà lẹ́nu mi. àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi gbogbo ọ̀hún mo ti wí ní kí lòmọ̀lẹ́ ọba o àṣẹ òrìṣà lẹ́nu mi. àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi gbogbo ọ̀hún mo ti wí ní kí lòmọ̀lẹ́ ọba o àṣẹ òrìṣà lẹ́nu mi. ọba ìrólókò ọba ìrólókò yamasekun ayírawọ̀jẹ àkànjú òpómọjà lẹ́kan ọkàn ọlọ́lọ́ yàtọ̀ bí bòdòrìṣà ọgbà sọ̀rùn alálágbà ọ̀jẹ̀ ọgbà sọ̀rùn alálágbà ọ̀jẹ̀ ọba ìrókò ọba ìrókò ìyàmàtẹ̀kùn àìrà ọ̀tẹ̀ àkànjú òkò ọjọ́ lẹ́kàn ọkàn ọ̀wọ̀ yàtọ̀ bí ìfòyó nìkan ọba sọ̀rùn àwọn alábà ọ̀tẹ̀ ọba sọ̀rùn àwọn alábà ọ̀tẹ̀. ọba ìrólókò ọba ìrólókò ìyàmàtẹ̀kùn àìrà ọ̀jẹ̀ ògo tó fún mọ́jálé tán ọkàn ọlọ́lọ́ yàtọ̀ bí forí òrìṣà ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀ ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. ọba ìlólókò ọba ìlólókò ìyá máa ti kún àìrá ọ̀jẹ̀ ògo tó fún mọ́jálé tán ọkàn ọlọ́lọ́ yàtọ̀ bí forí òrìṣà ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀ ọba àtọ̀run alálàgbà ọ̀jẹ́. ọgbà ìrólókò ọgbà ìrólókò ìyá máa sekun ayírawọ̀ jẹ àfọ̀nṣá ọ̀pọ̀mọjà lẹ́kùn ọkàn ọlọ́lọ́yà tó bí forí òrìṣà ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀ ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. ọgbà ìrólókò ọba ìyókò ìyá máa ti fún àyíká ọ̀sẹ̀ àfọ̀njá ọ̀fọ̀mọjà lẹ́kọ̀ọ́ ọ̀kan ọlọ́lọ́yà tó bí ìkórè òrìṣà ọba sọ̀rùn alálàgbà ọ̀sẹ̀ ọba sọ̀rùn alálàgbà ọ̀sẹ̀. orí ẹni kìíní ṣaká ẹni orí ẹni kìíní ṣaká yan orí olóore orí dẹ̀ o àṣàkà ìkíyà òun tó lòkó àṣàkà ìkí ẹ̀gbọ́n mi bẹ̀ ìtanu mo gbórí o. orí ẹni kì í ṣàkà ẹni orí ẹni kì í ṣàkà ẹni orí olóore orí dẹ̀ o. Acha caingia é utuloko Acha caingie bombe é bom ọgbọ́n ver. Orí ẹni kì Ori é ẹni, orí Ori é í ṣaká yan. Orí olóore orí jẹun, àṣàkà ìkìyà òun tó lòkó. Àṣàkà ìkìyà gbọ́n mi ìta ni mo gbórí o. orí ẹni di ní sàkáàrí ni orí ẹni di ní sàkáàrí yan. orí olóore orí tẹ̀ o. àṣàkà ìdíyà òtò òkò. àṣàkà ìdíyẹ bọ́ọ̀lù bẹ̀rẹ̀. ìta ni mo gbórí o. orí ẹni kì í ní sàkáàrí ni orí ẹni kì í ṣaká yan orí olóore orí dẹ̀hùn àṣàkà ìkí àwọn tó lóko àṣàkà ìkí ẹ̀gbọ́n mi bẹ ìtanu mo gbórí o. orí ẹni kì í ṣaká ẹni orí ẹni kì í ṣaká yan orí olóore orí tẹ̀ o àṣàkà ìkìyà òtò lóko àṣàkà ìkí epo mi bẹ̀ ìkànnì ọ̀bọ̀lì o. Yemọja bèrèrè bàbá ni àgbèrè ògbó sínú òótọ́ yìí oríṣàgìyàn bá ní odò yìí. Gbèmọ̀jà gbèrèrè pèsè bàbá mi àgbèrè. Ìgbọ́n sí odò yìí. Oríṣàgìyàn bá ní odò yìí. Gbèmọ̀jà gbèrèrè pèsè bàbá mi àgbèrè. Tògbó sínú odò yìí oríṣà gbìyàn bá ní odò yìí yèmọ̀jà gbèrèrè pé sí bàbá mi àgbèrè tó bọ́ sínú odò yìí oríṣà gbìyàn bá ní odò yìí. yèmọ̀jà gbèrèrè pé sí bàbá mi àgbèrè tó bọ́ sínú odò yìí òrìṣà gbìyàn bá ní òótọ́ yìí Yemọja gbèrèrèkè sí bàbá mi àgbèrè tó bọ́ sínú odò yìí òrìṣà gbìyàn bá ní òótọ́ yìí. pẹ̀lẹ́ ń bọ̀ yé wa ní ìrèwó pẹ̀lẹ́ ń bọ̀ yé wa ní ìrèwó òrìṣà yín a ò bọyé wá iye wa ní wo. wẹ̀lẹ́ ò bọ̀ iye wa ní ìrèwò. wẹ̀lẹ́ ò bọ̀ iye wa ní ìrèwò. òrìṣà yín a ò bọyé wá iye wa ní ìrèwò. wẹ̀lẹ́ ò bọ̀ iye wa ní ìrèwò. wẹ̀lẹ́ ò bọ̀ iye wa ní ìrèwò òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. pẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. wẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. wẹ̀lẹ́ ń bọ̀ iye wà ní ìrèwò. òrìṣà yín àwùbọ̀yé wà iye wà ní ìrèwò. ọmọlúwo. Igbonagbona zure ọmọlú. Igbonagbona zure é como o vó do macetu, é como o vó do nadi. Johnny Leonanã, Johnny Leonanã que maior, e nanã que maior que um alode. Pelé, Pelé, me baúlo a Mere, mere, é no ilei sim. Mere, mere, é no ilei sim. E é um simbi, mere, mere, vou É um simbi, mere, mere, vou O balato zoe, ouvi o som. O balato o som. kí a lọ ni otu akọgba bịa ahụkọ kaka betọ otu rue obi ọtụ bara lesọ ha alesọ ha bara nkuzu ee obi ọtụ ọmọlú ifọ̀nà kọ́nà dùnmí ọmọlú ifọ̀nà kọ́nà dùnmí. como o Godumate tu, é como o Godumate. Johnny Leonanã, Johnny Leonanã que maró, Leonanã que maró meu alô, Pelé, Pelé me pá um logo, sumane, Lele, lele, é no ilê. mèremère ó sùn láyé ẹ̀rùn sí mi mèremère ó sùn láyé gbogbo alátòjú wé ọbí ọ̀sùn gbogbo alátòjú wé ọbí ọ̀sùn bí àrùn ó tún akọ̀ọ́bá bí àrùn kọ́ kàkà dẹ́tọ́ ohun tó gbé ọbí ọ̀sùn bàrà lẹ́sàn án lẹ́sàn án bàrà kò wé ọbí ọ̀sùn. Baba ẹ̀ sáré wá ẹwà gbà wá òwà sáré wá àjẹ́ àgùntàn àsáré wá ẹwà gbà wá o ìgbà òrìṣà yìí àgbà òbí hàn. bàbá ẹ̀ sáré wá ẹwà gbà wá òwà sáré wá àjẹ́ àgùntàn àsáré wá ẹwà gbà wá o ìbá òní sáré abá òní à. bàbá ẹ sáré wá ewa gbà wá òwúwa sáré wá ajé àgùntàn àsáré wá ewa gbà wá o ìgbà òrìṣà yìí àgbà òbí hàn. bàbá ẹ sáré wá ewa gbà wá òwúwa sáré wá ajé àgùntàn àsáré wá ewa gbà wá o ìbá òrìṣà ìyá bá ògìyàn. bàbá ẹ̀ sáré wá ewa gbà wá òwúwa sáré wá àjẹ́ àgùntàn àsáré wá ewa gbà wá o ìgbà òrìṣà ìyá gbà ògìyàn. bàbá ẹ̀ sáré wá ewa gbà wá òwúwa sáré wá àjẹ́ àgùntàn àsáré wá ewa gbà wá o. quem baoriza e a baoriã. Ouro de lá de anã, e fala com a sua roda ió. Ela é limpinho, o que te brinde o papo de oricuda. Ouro milagre, ouro milagre, amém. ìfà ọlọ́kùn asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí pin òkìtìbìrì tí ń pa ọjọ́ ikú ta oorun mi láàjì rẹ lọ́ni. oorun mi láàjà lọ. ìfà ọlọ́kùn asọ̀rọ̀ dayọ̀. ìfipá ojú ikú dá oòrùn nípa àgbèrè náà oòrùn. ẹ̀ẹ́rì ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀ẹ́rì ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. Iba ń tẹ́láyé ìbà ń sálọ́run ojúbà ẹ̀gùn àyèsùgbà ọ̀rọ̀ ẹ̀ẹ́rì ọ̀yà ẹ̀ẹ́rì ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀ẹ́rì ọ̀yà ẹ̀ẹ́rì ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. iba àti ọjọ́ àti wọ́ọ̀rùn iba òkòrìta mẹ́ta ìpàdé ọ̀rùn ìbà ọ̀sán gángan ògbàmàkì ẹ̀ẹ́rì ọ̀yà ẹ̀ẹ́rì ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ibà kutukutu ọgbà ìgbó. ibà òkùnkùn dóru oríṣà làwọn ṣẹ̀rẹ̀ mágbò. ibà irúmọ̀lẹ̀ òdìkòtú. àti ibà ìmọ̀lẹ̀ òdìkòsí. ẹ̀ẹ́rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlẹ́ o. ẹ̀rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlẹ́ o. ìbá ọ̀tà lè ní ìwò irúmọ̀lẹ̀. tó gàtàrí ọ̀nà òrùbọ̀ǹgàn. ìbá olúgbò inú ìgbò. ìbá olúbọ̀hún ilé ọ̀dàn. ẹ̀ẹ́rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ipa ọ̀gẹ̀rẹ̀ àfọkọ̀yẹ̀rí. ipa àtẹtẹrẹ káyé alópò ìkà. ipa yánni òṣòro gàpàní màhágún. ẹ̀rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀rí ọ̀yà ẹ̀rí ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o ẹ̀ẹ́rín ọ̀yà ẹ̀rín ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ẹ̀ẹ́rín ọ̀yà ẹ̀rín ọ̀kan ẹ̀yin òrìṣà mọ̀mọ́ ńlá o. ògùn dálẹ̀ kan ẹ̀ẹ́nì abẹ́rẹ́ ògùn dálẹ̀ kan ẹ̀ẹ́nì abẹ́rẹ́ ògùn tó wà dùn ẹ̀ẹ́nì abẹ́rẹ́ oògùn tó wà gùn ẹ̀mí àbúrò. ògùn dálẹ̀ kọ́ ẹ̀mí àbẹ̀rẹ̀ ògùn dálẹ̀ kọ́ ẹ̀mí àbẹ̀rẹ̀ ògùn tó wà gùn ẹ̀mí àbẹ̀rẹ̀ ògùn tó wà ẹni abẹ́rẹ́ ogun dálẹ̀ kan ẹni abẹ́rẹ́ ogun tó wà dùn ẹni abẹ́rẹ́ ogun tó wà dùn ẹni abẹ́rẹ́. ogun dálẹ̀ kan ẹni abẹ́rẹ́ ogun dálẹ̀ kan ẹni abẹ́rẹ́ ogun tó wà ẹ̀yìn àtẹ̀lọ́ kórúkọ wà tó ẹ̀yìn àtẹ̀lọ́. ògùn dálẹ̀ kan ẹ̀yìn àtẹ̀lọ́ ògùn dálẹ̀ kan ẹ̀yìn àtẹ̀lọ́ ògùn tó wà tó ẹ̀yìn àtẹ̀lọ́ ogun tó wà ju ẹ̀yà bẹ̀rẹ̀. ògùn dálẹ̀ kan ẹni odo ọ̀gùn balẹ̀ kọ́ ẹni àfẹ́ràn ọ̀gùn bàwà tó ẹni àfẹ́ràn ọ̀gùn bàwà tó ẹni àfẹ́ràn. ẹ máa ó dò ẹ máa ó dò láago láago méje ó dùndún asoro bale, hey. É máa odò ẹ máa odò láàgùn láàgùn létè ó dùndún á sọ̀rọ̀ balẹ̀. ẹ máa odò ẹ máa odò láàgùn láàgùn méje ó dùndún á sọ̀rọ̀ balẹ̀. Hey, é ó é ẹ lago lago tò láàgùn láàgùn létè vale. wá sọ̀rọ̀ balẹ̀ ẹ máa ó lago ẹ máa ó tò láàgùn láàgùn méje ọ̀dùnkún wá sọ̀rọ̀ ẹ̀ẹ́mà odò láàgùn láàgùn létí ọ̀rọ̀ gbogbo wa sọ̀rọ̀ balẹ̀ hẹ́yì. mèrè mèrè Mere mere mèrè mèrè ọ̀sán ìrẹ́wẹ́jú mèrè mèrè wẹ́wẹ́jú ń bẹ́ náà mere mere wewe ẹjí ń bẹ́nà ẹjí mere mere ọ̀sán wálé. mere mere ọ̀sán ìwé ẹjí. mere mere ọ̀sán ìwé ẹjí. mere mere wewe ẹjí ń mere mere wewe ẹjí ń bẹ́nà mere mere. Mere mere ọ̀sán ìwé wẹ́jú mere mèrè ọ̀sán ìwé wẹ́jú mèrè mèrè wẹ́wẹ́jú ń bẹ́ náà mèrè mere wẹ́wẹ́jú ń bẹ́ náà ẹ̀gbìn mèrè mèrè ọ̀sán wálé. mèrè mèrè ọ̀sán ìwé wẹ́jú mèrè mèrè. Mere mere ẹjì bẹ̀rẹ̀ bèrè wẹ́wẹ́ mere ń bà náà bẹ̀rẹ̀ bèrè wẹ́wẹ́ mere ń bà náà bẹ̀rẹ̀ mere ọsàn lálẹ́. mèrè mèrè ọsàn ìwé wẹ́jì mèrè mèrè ọsàn ìwé wẹ́jì mèrè mèrè wẹ́wẹ́ tí ń ẹ̀jú mèrè mèrè ọ̀sán wálé. mèrè mèrè ọ̀sán ìwé wájú. mèrè mèrè ọ̀sán ìwé wájú. mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ̀ náà. mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ̀ náà. ẹ̀jú mèrè mèrè ọ̀sán wálé. pàṣọ torí Ṣàngó dìde Àjàyí ságbó ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò òkú lọ́dẹ. pàṣọ torí Ṣàngó dìde ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó. Ọ̀tẹ̀ àlóléwò. Pàṣọ torí Ṣàngó dìde Àjàyí ságbó. Ọ̀tẹ̀ àrólẹ́wò. Àrólẹ́wò ni Ṣàngó lówó. Ọ̀tẹ̀ àrólẹ́wò. Pàṣọ torí Ṣàngó dìde. Ọ̀tẹ̀ àrólẹ́wò. Àrólẹ́wò ni Ṣàngó lówó pàtọ́ torí Ṣàngó dìde Àjàyí pàgbò ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò òkúlọ̀dẹ. pàtọ́ torí Ṣàngó dìde ọdẹ àrólẹ́wò àrólẹ́wò.